الحمد لله رب العالمين الحمد لله الذي أشهدنا شهر المحرم أي شهر المحرم شهر محرم الحرام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في إغلاق باب كلامه العبادة في الحرج كالهجرة إلي صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله كلما دخل شهر المحرم هاتت الأشواق إلى صاحب الهجرة عليه أفضل الصلاة والسلام باعتبار شهر المحرم من أول الأشهر العربية التي قال الله سبحانه وتعالى عنها أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تسلموا فيهن أنفسكم عباد الله كما هو معلوم ابتدأت الهجرة في نهاية التاسع والعشرين من شهر الصفر وتوجهت الختام في شهر ربيع الأول في ثاني عشر منه عباد الله اعلموا أن الهجرة على اسمين الأول الانتقال بالروح والجسد من مكان إلى آخر وهذا ما قام به رسول الأمة صلى الله عليه وسلم هو وأصحابه الكرام للهجرة من مكة إلى المدينة وهي هجرة انتهت بفتح مكة فقد قال رسول الله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح وهذا النار من الهجرة باقية لحق من يقدر عليها ولا يمكنه إظهار دينه أو خاف فتنة من دينه مع المقام في دار الحق قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين توفاهم الملائكة ظالمين أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا عباد الله الثالث هي الهجرة بالقلوب لا الأبدان من الفواحش والذنوب فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه ومنها نوع آخر وهو الالتزام بالعبادة في زمن الفتنة والقصد فقد قال رسول الله صلى الله عليه وسلم العبادة بالحرج كفكرة إلي أسأل الله سبحانه وتعالى أن يرزقنا أجر الهجرتين وأن يجمعنا بإمام المتقين إنه على ذلك قدير أنا أحب له أبو ọlọ́pẹ́ gbàtọ́tọ̀ ọ̀pẹ́ gbà. ala ni aláforíjì ni ọba tó ẹgbẹ́ ń sáànù wá gbogbo ògbà ọba yẹn la sọ pé àdúgbò ọba ọba tó yẹ kó títí kárí ọdún tuntun mìíràn èyí tó ṣe pé èmi jẹ́ ọjọ́ kẹrin inú oṣù tuntun oṣù one thousand four hundred and forty years. ètò àti a sallallahu alaihi na tó ti ṣe jíra láti ìlú Mọ́kà lọ sí ìlú Mọ̀dínà ọlọ́run wa ní ọdún yìí kó dé bá wa láyé kó dé bá wa láàyè kó dé bá wa pẹ̀lú àlàáfíà ara àmọ́ lórí àtúntò pẹ́pẹ́ náà lórí rẹ̀ láti rí lóko bẹ̀ nípa ọlọ́run bá parí kí ọlá tó bá fẹ́ fi mọ̀nà òun ni ó fi mọ̀nà sẹ́dá tó lè sùúrẹ́ tó lè fún ẹni bẹ́ẹ̀ mọ̀ láíláí àtúnyẹ ọlọ́run bá nínú ìjọsìn àti pé àdúrà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sọ ọlọ́run bá ní ṣe ìdíjọ́ ọlọ́run bá ṣe ní ẹtú tó kọ́ sọ inú ọ̀kan náà rẹ̀ báyìí pé ẹ̀rí ìjọsìn téèyàn bá ń ṣe lásìkò ìgbà tí ìlà ìlú bá ń fẹ́ fáwọn téèyàn ìfọkànbalẹ̀ sí ìjọsìn náà téèyàn ti ń gbìyànjú àti ṣe a sọ náà ọba ní pé ọjà ti fẹ́ bíi ẹni tó ṣe jíra papọ̀ fún wọn níbi ọmọ Muhammad sọlá sọlá ẹni tó ṣe jíra wá tó wọn nẹ́bì nílùú Mọ̀jìnnà iná ẹni láàdá tí ó tọ̀ gbà kí àti lè kọ́lọ́ba níbi náà ara lé àwọn àti gbogbo di oṣù tọ́jú oṣù àkọ́kọ́ àwa mùsùlùmí tá à ń pè ní ṣááwó láyé muhammad oṣù àkọ́kọ́ tó oṣù nínú àwọn oṣù àbẹ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin èyí tí ọlọ́run ọba tó fi ilẹ̀ fún àdé ọmọ yìí ọlọ́run ọba adékeọlá ó jẹ́ kí oṣù máa parí àwọn oṣù méjèèjì bẹ́ẹ̀ náà ní kó kó tún máa bẹ̀rẹ̀ nínú àwọn bẹ́ẹ̀ náà wàá lè oṣù tó ipa sókè mú báyìí tó ní kí ọjọ́ náà kẹrin gbogbo pàdé òjì oṣù ilé ìtọ́jú wa wọlé òun náà ní ọ̀rọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam ilé ẹni ọmọ adédìgbọ ní gbogbo àwọn jímọ̀ káàkiri tí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí sàlàyé nípa àwọn orí èyí tàbí lára ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn àwọn òkìkí àwọn ọlá àwọn ẹ̀yìn àwọn ẹ̀yẹ èyí tàbí látara ọ̀sẹ̀ ọlọ́run àti àwọn nǹkan tó kó jẹ́ àwọn ẹ̀kọ́ olówó iyebíye lójú rárá èyí tàbí látọ̀nà oṣù ọlọ́run ọba pàápàá jùlọ látara ìdíra rẹ̀ èyí tó ti láti ìlú mọ́kà lọ sí ìlú mùdínà ìkí àti ìkọlọ́ba lẹ́bi náà kọlọ́ba lẹ́bi wa Muhammad sallallahu alaihi wasallam èyí tàbí àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ alọ́mọ pé oṣù àkọ́kọ́ mùsùlùmí òun làwọn ń bẹ̀ yìí o òun ló sì di oṣù alákọ̀ọ́kọ́ nínú sùdán gẹ́gẹ́ bí ọlọ́run bàbá àdékọ́lá tó sì pé fún wa pé oṣù àfihàn iná ni lọ́jẹ́ nínú àwọn oṣù àfihàn lẹ́yìn àríta ní ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá ọ̀sán fún ẹnu sọ́ọ̀tù táwọ́bà ááyà àti mẹ́fà pé ìta ìtẹ́tẹ́ ṣùgbọ́n mi àwọn oṣù lọ́dọ̀ ọlọ́run ọba ó níye méjìlá ni wọ́n nínú ọlọ́run ọba wá tó ọjọ́ tọ́lọ́ ọba ti já ha àwòrán níbẹ̀ náà oṣù méjèèjì láì mẹ́rin tí a fi a fi wọ́n bẹ́ mẹ́rin ọ̀hún níbi ọ̀pọ̀ àwọn sọ̀rọ̀ àlùsọ́lá wọ́n sọ̀rọ̀ ìwọ̀ fún wa òun náà ní ìdòdò kọ́ àdá ọ̀dọ̀dẹ̀ hijja wọ̀lẹ̀ muharram àwọn oṣù mẹ́rin àwọn ló jẹ́ oṣù àbẹ̀wọ̀ tó ti gbé àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ kọ́kọ́ gbé ìjà òòyàn níbẹ̀ ó ti wùdọ̀ ọmọ ṣùgbọ́n tá a bá yẹ tó gbé ìjà kó wá aláǹfààní láti ṣe pé kágbéjà lẹ́ǹkó ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá ó pe àwọn oṣù inú sùn abẹ́ ìwọ̀ oṣù kọkànlá oṣù múra lẹ́kùn sí ájìrì oṣù kejìlá oṣù ájì gẹ́gẹ́ ni bákan náà oṣù ìta wà bẹ́ẹ̀ oṣù tí àwọn alálàájì tí wọ́n máa dé ni tí wọ́n máa dé wọ́ọ́rọ́wọ́ tí wọ́n máa dé lọ́pọ̀ péjèèjì gẹ́gẹ́ bá ti rí wọn ó sì pé wọ́n dé ó sì jẹ́ pé ọlọ́run bọ́ balẹ̀ àmọ́ lórí ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá ó má fi ikú èmi ikú ìdòwò rẹ̀ kó má sì pa ìlú ọ̀kan wọn ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá kó gbà lé iṣẹ́ lọ́wọ́ wọn wọ́n má dá lò wọ́n láyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìwé tí ìgbé ọkọ̀ àjùlọ àwọn tó ìṣe wọn bẹ lọ́rùn láti jẹ́ pé bóyá wọ́n dúró fún àwọn kàkà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ míì èyí tó ti fi máa sọ̀rọ̀ lọ́dọọdún ṣe pé àwọn olùmọ̀ àwọn òṣèlú àìkọ́ ọ̀dẹ̀ sálà máa ṣe bẹ́ẹ̀ láti má jí láàrin kéde ohun tí ó ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí sì ní mọ ètò tó yọ wáyé látọ̀dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ àwọn eléyìí àwọn àfáà bẹ́ẹ̀ wọ́n bẹ ní wọ́n bẹ lọ́hùn táwọn tí ìwà ní rárá ló ti wù lọ́wọ́ wọn kódà táwọn tí ìwọ́jọ́ tí wọ́n wáyé rárá ló ti wù lọ́wọ́ wọn. ọlọ́run ni oṣù tó jẹ́ oṣù alákọ̀ọ́kọ́ àwa ló ṣe ń díyà láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀dínà àwọn olùmọ̀ àwọn sọ̀tọ̀sọ̀tà wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ inú oṣù méje ní nínú ẹ̀ ní alẹ́gbẹ́ àmọ́mọ́sọ aláàdọ́sọ́lá ló gbé ìdíyà láti ìlú mọ̀dínà láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀dínà tó sì parí rẹ̀ sí inú oṣù kẹta ní ọdún twenty seven oṣù méjì tó sì lọ́ọ́ parí rẹ̀ sí ọjọ́ kejìlá inú oṣù kẹta ṣùgbọ́n látara pé oṣù yìí kíkà bẹ́ẹ̀ ni ọ̀wá yìí láti lórí ojú ayé àfa àbúká ṣùgbọ́n gbà tó dojú ayé àfa àwọn wà nínú ìlú ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ká oṣù yìí tí wọ́n sì gbé láti fi oṣù alákọ̀ọ́kọ́ fún àwa mùsùlùmí tá ń pè ní àlùmọ́ọ́sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù nínú ìlú jẹ́pọ̀ àwọn oṣù yìí tí ọ̀pá ti jẹ́ tó èyí tó lóko méjì ní ìgbà ìfọ̀dà ní rọ̀mọ̀dọ́ọ̀n àtọ̀tọ̀ pé àwọ̀mọ̀dọ́ọ̀n ní ìṣàwùwà àtọ̀tọ̀ pé àṣàwùwà ní ìṣàbẹ́ àtọ̀tọ̀ pé àṣàbẹ́ sí rọ́jà àwọn sọ pé àwọn rọ́jà àwọn eléyìí ò ní máa gbádé sọ̀lá ṣùgbọ́n oṣù alákọ̀ọ́kọ́ yìí wọ́n fi adé fún wọn ní kaba fi adé fún wọn láti lè bá jẹ pé ó jẹ́ oṣù tá a pàlérò lódodo yàtọ̀ sí ìrọ̀lẹ́ pé ó kọ́mọ̀ nílé èdè lọ́wọ́wá pé sábà pẹ̀lú ẹni kò hàrọ̀m pé ìgbà tí wọ́n ti lé òkú wa ni ṣùgbọ́n tó bá ti sáré ilé wọn ti bẹ̀rẹ̀ sí ka ọdún yìí tó fi wá jẹ́ pé a máa sọ díẹ̀ nínú ọ̀rọ̀ ìtura lórí ìtura tó ti dá ọ̀rẹ́ méjì làwọn olùkọ́ pín sí ìtura àfẹ́ńbẹ́ kéèyàn ó ṣe ìtura pẹ̀tẹ̀ nítẹ̀lé taratara láti àyè kan lọ sí àyè mìíràn pàápàá jùlọ ààyè tó ṣe pé àwọn èèyàn ṣe kèkèrí níbẹ̀ èèyàn wá ìsìlámù ṣe tàbí wọ́n gbógun tì èèyàn ń bẹ̀ tàbí ó jẹ́ nìkan tó yẹ kó wọ́n dà mọ́ èèyàn ń bẹ̀ kí àwọn agbẹ́rẹ́ èèyàn kúrò láyé yìí lọ sí àìsè tó ìsìlámù ti rọ òun yẹn ìpín àkọ́kọ́ yìí òun náà ní ìgbésẹ̀ àlejò Muhammad sallallahu alaihi wasallam tó ṣe fún àlèwò mọ́ yìí nípa pé ń ṣe ìsìlámù ẹ̀ ara ní nílùú yìí wọ́n fara ẹ̀ púpọ̀ wọn tí ó rí láti náà ti lọ sí ìlú mọ̀dínà tó ẹgbẹ́ ìlú mọ̀dínà nígbà náà ìlú nípa sọ pé oko èyí tó wá jẹ́ pé àwọn èèyàn ìlú ọmọ kò àwọn òfin tó pàtàkì tó pàtàkì tó pàtàkì ṣùgbọ́n ọlọ́run pàtàkì pàtàkì ìlú ọwọ́ àwọn ìlú ńlá ìlú tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ìlú tó sọlọ́dọ̀ àlọ́sọ́lá ti rélé àlẹ́bí àmọ́ sọlọ́dọ̀ àlọ́sọ́lá ọwọ́ á ní pé ìjírá tó ń lé yìí fásitì mọ́tà táwọn padà wá ṣe ó ti padà ṣe ọ ìjírá tó ti padà ṣe léwọ̀ ìjírá léwọ̀ ni ìjírá tó ti yàn tẹ̀lé tẹ̀lé léwọ̀ gbọ́gbà fóun ò ní wọ́n kó nílùú mọ́tà wọ́n máa lọ sílùú ní fóun ò lè lòun ọ̀sẹ̀ sílùú mọ́tà rárá o àlẹ́bí àmọ́ sọlọ́dọ̀ àlọ́sọ́lá onípele àti tìrọ̀tà káà tẹ̀lé pẹ́kì. dára ètò ọ̀dá dára dàgbà pàtó lẹ́yìn pàtó ṣe mọ́tò ọdún kẹjọ oṣù tó ti pé ìlú mọ́kà ẹnì kẹsàn ọ̀pọ̀ ẹ̀sọ́ fún ti jíra kó ṣùgbọ́n gbogbo àwọn ọdún mìíràn tí ìyẹn bá wà tí ìsìlámù ọ̀rọ̀ yà láti jẹ́ pé kéèyàn ó ṣe irú jíra ti máa wà lọ́bẹ̀ láti jẹ́ pé kéèyàn ó fi ìlú náà lẹ́ pé ìyọlọ sí ìsìláàmù bẹ́ẹ̀ torí pé ọlọ́run sọ̀rọ̀ ọdún inú kura kura ọlọ́run pé nígbà tí nàìjíríà wà fún tó sí àwọn pé àwọn ọlọ́run ọba ni wọ́n sọ náà ní pé ọ̀lẹ́ ni wọ́n lórí náà ààrẹ ààrẹ ìsìláàmù ààrẹ ìṣe àjẹ́ ìjẹta rẹ̀ dáwọn tí wọ́n a kọ́ alágbára láti wọ́n jẹ́ àti ààrẹ dáwọn mú ọ̀ọ́lù ọlọ́run ọba lè sọ̀rọ̀ sọ pé kí wọ́n sọ fún bàbá yìí pé àdáńtẹ̀kùn náà sọ sọ àdìwà sí àdá tí sọ sí ìlú tẹ́sí kéjìlá kò nínú tuntun wáyà fàwùlá rẹ̀ àmàwá rẹ̀ àǹtà ṣùgbọ́n ọ̀dọ̀ bá wá pọ̀ kí ewu owó pẹ̀lú tó wà ní òjò ọlọ́síṣẹ́ ọwọ́ àtẹ̀tẹ̀ kúṣe ń bẹ́ẹ̀ ó ń tẹ̀wọ́n tí wọ́n yán irú àwọn ẹni bẹ́ẹ̀ ló bá jẹ́ òkúta lòkè yámà ìgbèrè tí wọ́n nínú ẹja yámà ó ó sì kúrú ní ìgbèrè sí ọ̀nà àti ọ̀rọ̀ tiwọn bẹ́ẹ̀ lójú táwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa gbogbo ẹni yóò tọ́mẹ́wà ní àyíká tí ẹ̀sìn wà wà lọ́rùn ó lè wọ̀ lágbo lẹ́gbà owó òjò orí ẹ̀sìn láti owó ìtọ́ àdúgbò ti jẹ ọlọ́pàá ní kò pàdúgbò kí agbo lẹ́nà ẹ̀lẹ́ ọ̀là àgbo ní tí ọba ládùúgbò ta sùn lágbo àdúgbò ti jẹ orí ṣe ní kò ní sí àdúgbò mi nínú ìlú lẹ́yìn náà níbi Muhammad sọ̀rọ̀ dáadọ̀ sọ́nà tóun náà wà nínú mọ́kà tí ń ṣe ìsìláàmù rẹ̀ wọ́ọ́rọ́wọ́ tí ṣe ń pèpè sí ṣùgbọ́n tó yẹ kí wọ́n ló kọ̀lẹ̀ tí wọ́n gbé tí wọ́n gbà Muhammad sọ̀rọ̀ dáadọ̀ sọ́nà tó yà fi bẹ̀rẹ̀ lẹ̀ yàtọ̀ sí màá fẹ́ tẹ̀wọ́ nípa pé ẹ̀tọ́ ti kórí ó ti kórí náà ó ti kónú ó ti kú sí ojú omi àwọn òfin àyè yìí lẹ̀ káwọn máa lọ lọ́gbọ́n káwọn máa lọ sí ìjọsìn rárá o rárá o eléyìí àkọlù ṣe bẹ́ẹ̀ ohun tó jà sínú ìlú lẹ̀ òun náà nípa wọn aráàlú wọn làwọn wọn làwọn òfin ti wa wọn lọ́kọ̀lẹ̀ sáátọ̀ wọ́n fẹ́ gbẹ̀mí wa eléyìí ẹ̀yọ́ máa ti dìde bí anábìwà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ àlọ́ sọ́dà nígbà wọn fẹ́ gbẹ̀mí ẹ̀ ọlọ́run ọ̀pọ̀ àdìsọ́ ọlá ó ní mú iṣẹ́ rẹ̀ ó ṣe ìrìn àjò táà ń pè láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀dínà tó ṣe pé wọ́n ti òun máa wà lọ ní gbogbo òpà fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa òun náà ní jíra nínú ẹ̀lẹ́lẹ́ yìí máa wà owó ètò ìgbà àwọn ọ̀rá ṣe òun náà ní kéèyàn ṣe jíra pò níbi àwọn ìwà tí ọ̀dá kéèyàn ṣe jíra pò níbi àwọn ọ̀wẹ̀ kéèyàn pa sí torí kó wá látọ̀dá fún àbúráyé náà wọ́n náà á ń forí ọlọ́run bá bá òun náà làwọn jẹ́ pé àwọn mùsùlùmí bá là lórí ahọ́n rẹ̀ àwọn mùsùlùmí bá là látọwọ́ rẹ̀ èyí tó rẹ̀ jẹ́ wọ́n yà rẹ̀ ní sọkúsọ na náà ti wú mọ̀nì àjàrà máa ní àgbà ọ̀hánìwò táàpẹ́ nìkan ìjírá òun náà lẹ́tọ́ bá ṣe ìjírá kù òbí tọ́lọ̀ bá lé wọ̀ fún gbogbo tó ìsàgbèrè tẹ́lẹ̀ kò sàgbèrè má ìjìrà lòun náà ṣe ìwé ẹni bẹ́ẹ̀ ti owó èlé tẹ́lẹ̀ kò ti owó èlé má ìwé ẹni bẹ́ẹ̀ ìjìrà lòun náà ṣe torí kò sọ ọlọ́run bá sọ pé wọ́n lè ha jírú mọ̀nì ha jara máa ní àwọn àyẹ̀wò ẹni tá a sọ pé òun náà ṣe ìjìrà òun náà ṣe kó ṣe ìjìrà kó ti kó níbi tọ́lọ̀ ọba ọba nígbà látó sì lé wọ̀ fún afá tọ́wọ́ ìlú bóyá ẹ̀sìn rẹ̀ ó dì ọmọ ọjọ́ ní àkókò bàtí àwọn fìtínà tọ́bẹ̀ ti tẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn olóòlù ti wáyé àbáwọn ìlú mi tó dúdú ti ìlú wa yìí lọ ìyẹn orílẹ̀-èdè ìlàgbàlẹ́ o tó ṣe pé wọ́n pààyàn lónìí wọ́n pààyàn lọ́la nítorí ẹ̀sìn ṣé ìyàwó ajẹ́ nìkan tó yẹ kó ti jùlọ mẹ́sìn rẹ̀ pé ẹ̀sìn yìí náà ní sì máa ṣe ìjọsìn yìí náà ní sì máa ṣe àlẹ́bí ọmọ ọmọ sọ fèdè harrochi téèyàn máa ṣe ìjọsìn níbi tó ṣe pé ọlọ́dún ti ń pààyàn lónìí ni wọ́n ń pààyàn lọ́la ẹni wọ́n pààyàn òmòdì tó ń fi pààyàn ẹni wọ́n pa òmòdì tó ń fi pa òun ibẹ̀ nìyẹn wá sí ìjọsìn rẹ̀ ní ìrìn iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ àlejò àkọ́kọ́ sọ̀rọ̀ àlùsálà ó ní pé ká ìṣèrọ̀sìn ìdájá irú ẹni bẹ́ẹ̀ láàdá tí ó gbà ó sì dèédé láàdá ẹni tó ti pé ó ti jíra wọ́n bẹ̀rẹ̀ ní àlejò àkọ́kọ́ sọ̀rọ̀ àlùsálà nínú mọ̀dínà ìyẹn láàdá tí ó gbà àwọn tẹ̀lé ọ̀hún kọ́nà ọba àlejò ọlá ó ti rántí ti rẹ̀ fún wa ó ní ká gbàdájá àwọn ìjíra méjèèjì ìjíra pẹ̀lú àwọn ọmọọmọ àlọ́sọ́lá ó ti káwá náà gba irú rẹ̀ gẹ́gẹ́ bá àwọn sàájú àlejò ti gbà á ó sì jẹ́ ká gbàdájá èyí tẹ́ gbá ìjíra kejì kó níbi àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìwà tí ọ̀dà àwọn ìwà òórùn ó lè nípa máa ti àwọn ìwà dáadáa àwọn àtàjẹ́ ń sọ ọlọ́wọ́ bá tí wọ́n táǹpẹ̀ ìjíra ó ní àwọn alátọ́ pọ̀ lára rẹ̀ òun náà ní pé gbogbo ẹni yóò tó ṣe ìjíra àlébíra Muhammad sallallahu alaihi wasallam níbi tí wọ́n ṣe ń jí ọ̀nà lọ́jọ́ kí ní àná òun náà nínú Mọ̀jínà ó ń sọ ọlọ́wọ́n bá rẹ̀ kàn kó wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ará àti Mọ̀jínà níbi tí ń wù dé àlébíra Muhammad sallallahu alaihi wasallam ó ní pé láwọn náà lè ń jira tí èyí bá ṣe pé ń gẹ́gẹ́ tó wulẹ̀ fún mi wá sí ìlú Mọ̀jínà ni àkúntù mọ̀ká àmìlẹ̀ àṣọ ó ń wù mí kéde ní ọjọ́ ọ̀sẹ̀ nínú àwọn àṣọrí níbi tó tó fi sàlàyé lẹ́yìn àmọ́nà rọ́ṣọ́lá sáà yẹ kó lè rọ́ án lẹ́yìn àǹtọ́rin dáwọ̀ ẹ̀dẹ̀ ìjọra tí èyí bá fẹ́ ìjọra èyí tẹ́ ká lẹ́gbẹ́ àwọn ọmọ sọ́nà àlọ́sọ́nà tó ṣe kó ṣe láti lu mọ́kà wọ́n ti lu mọ̀dínà gẹ́gẹ́ ní ìtọ́ ikú kúkọ́ lọ́la ju gbogbo ohun tó lè gbé ọ̀wọ́ lu mọ̀dínà lọ àlẹ́bí àwọn ọmọ sọ́nà àlọ́sọ́nà ó ló wu òkú wọn jẹ́ títẹ̀ ìjẹ́ dáadáa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ṣe ìjẹ́ ọjọ́ ìgbà pé gbogbo ẹni yòówù tó bá fẹ́ ọlọ́run ọba lẹ́kẹ́lá yóò máa fẹ́ ní ẹ̀sán kódà wọ́n jẹ́ pé ìgbà tí ń ṣe ìdíra yìí lọ ọ̀lẹ̀ lọ padà kú sí kódà kó ṣe púpọ̀ padà pọ̀ padà jẹ́ àyè tó yẹ tí ń ṣe ìdíra lọ bẹ̀ wọ́n ilé ìṣeré ba ìsàlẹ̀ yìí lákọ̀ọ́kọ́ yóò máa tẹ̀ gbogbo ẹni yòówù náà tí wọ́n ti náà rẹ̀ láyé ká tọ́wọ́ jẹ́jọ́ bó ti tẹ̀lẹ̀ sí ọ̀sán náà tàbí àlẹ́lì táǹpẹ̀ arákùnrin náà ní dọ́múrọ́tù gbóná ayé dọ́múrọ́tù gbóná ayé ọjọ́ ìgbà tó ti pé ọ̀kan náà àwọn sàábẹ́ àtẹ̀lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí sáyé lórí ìdílé ṣe gbà wá ó ní pé arákùnrin ọjọ́ ìgbà tó ti sáré nínú mọ́kà ìsáré ẹ̀tọ́ nínú mọ́kà ọwọ́ ń pa àwọn ará ilé rẹ̀ láti àti ọlọ́pàá wọn pàá bàbá ọ̀ṣù dáhùn àdá ẹ̀mí èyí ọwọ́ ni pé ìwọ́n tó pa wọn lọ́sẹ̀ náà ni ọba lọ láti ìlú mọ́kà wípé ìjà máa gbé lọ sílùú mọ̀dínà pàtọ́lá kò bí ni mo ọba lọ sí ìlú mọ̀dínà àlámọ̀ àkáàlẹ̀ ní tẹ̀lẹ́yìn ní tẹ̀lẹ́yìn máa tà nígbà tẹ̀lẹ́ yìí wá kú tọ́wájú sí tọ́wájú sáré tó bá pè ní tẹ̀lẹ́yìn ọwọ́ padà kú níbẹ̀ èyí tó kọ́ lọ́wọ́ sọ ayé àkọ́kọ́ tí wọ́n yẹ kalẹ̀ ìyẹn kuran four past hundred ọlọ́run bá ní pé wọ́n yọ sí ìlú ìlú láì sí ní mọ̀hájúra ní ìlànà àjọ ọ̀rọ̀ tó ní ẹni yóò sọ wáyé ní kẹsẹ̀ pé ń ṣe ìjìlá tí ń ṣe ìjìlá kúrò nínú mọ́tà lọ ṣùgbọ́n ikú padà ká mọ́mọ́ padà ká mọ́mọ́ náà pàpàdé wọn kọ àjẹwò fún ọlọ́run bá ní pé ẹ̀sìn rẹ̀ ó ti dọ̀rọ̀ yẹ pé àwọn ọlọ́run bó ṣe kù wá fáwọn ọ̀run ní pé á jábà ó ti dọ̀rọ̀ yẹ fọ́nà wọn bá àjẹwò ọlọ́run bó ṣe lẹ́sàn ilé wa fẹ́ fún gbogbo ẹni tí n bẹ̀rẹ̀ fi bí ilẹ̀ tí n máa lọ sí lómi kí n máa lọ sẹ́mi tí ó rọrùn tó wà òkú mi bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́nà ọlọ́run bá ti kàrà á bẹ̀ ní rẹ̀ ọlọ́run ọbọ̀ sùn ẹlẹ́sìn ẹni tó ṣe ń jíra lára ẹ̀sìn tí bẹ́ẹ̀ tó ṣe ń jíra òun náà ni pé gbogbo ẹni tó bá ṣe ń jíra ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣe lọ sẹ́yìn ọlọ́run bá máa ń parẹ́ ni rẹ̀ àbúṣe fìyà nínú àwọn tó yẹ kí wọ́n já wọn ni tó ń kó pọ́n wọ́n nílò ọmọ náà mọ́tàlá قال ابن مالك إن عبدك يوسف بوكواني ما نبي محمد صلى الله عليه وسلم ثم لا ينبغي نبي سيجراتا ثم جاء أبابتا ثم قام نبي على رأس سيجراتا وقال نبي محمد صلى الله عليه وسلم ثم جاء سيجراتا wọ́n jẹ́ nípa pé gbogbo gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sẹ́yìn wọ́n ṣàforíjì rẹ̀ fún wọn. kódà nínú àwọn tó gba ìsìlámù gbẹ̀yìn tó ti bí gbẹ̀yìn lọ́wọ́ gbẹ̀yìn òun náà ni àti àfọ àbò òyìnbó nígbà tó mú ọdún mẹ́rin tí àlejò olùkó lórí ayé ilé ni wọ́n bẹ̀rẹ̀ dá amúhùnbọ̀nà á nígbà tó wá bẹ̀rẹ̀ dá ọwọ́ aṣọ ọ̀rọ̀ ikú apẹ́ fàtí sunabi yasọ́tọ̀ lọ́wọ́ alẹ́ wọ̀sánlá mọ́wọ́ àgbà àlejò àmọ́ sábà wọ̀sánlá fàkóòtù lọ́wọ́ tó ń bá ẹgbẹ́ àti tuntun ìdẹ̀mí ìnẹ̀ká fàlàrùbáyàmùtà ìrẹ́ oríṣi ọlọ́run bá ń gbin ọwọ́ àtún rẹ̀ mọ́ fẹ́ ọwọ́ àti ìdọ̀tí pé ọ̀nì ọwọ́ ọ̀tún rẹ̀ ọ̀la ọ̀pọ̀ bá tù yẹn ni báyìí ní àbá wa amóhùn náà wọ́n ti jẹ́ ìdọ̀tí pé ọ̀nì ọwọ́ rẹ̀ ọba táwọ̀ rẹ̀ kò ná àbíkà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé máa ń dàgbàyà amóhùn kí ló ń ṣe ọ́ ìrà amóhùn kí ló tún wọ́ ó ti fi ọmọ ọgọ́ta lásìkò gbà náà nínú orí ọlọ́run ọba ni pé ó ó tún lọ ọgọ́ta mílíọ̀n ní Sudan ọmọ ọdún one twenty years ló kò rílẹ̀ ayé rẹ̀ ó kọ́ ọdún mẹ́rin láti lé olùkọ́ lórílẹ̀ ayé lọ́gbà Sudan lọ́mọ èyí sixty years ó sì tún lọ sixty years lórílẹ̀ ayé ó àdúgbò wa sọ fún báyìí pé máa lẹ́sà yà ámúrò kí ni iṣẹ́ rẹ̀ ámúrò máa là kó tó ámúrò wa lọ sọ báyìí pé àrọ́tù àṣàyìntọ̀ mo máa tún sí máa ń gbà lérò ní pé kí n tó gba bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ mọ̀rún májẹ̀kù kẹwàá mo fẹ́ ní pé kí n mọ̀rún májẹ̀kù kẹwàá yóò

tó bẹ̀ fún ìtàlàyé nípa àlejò kan yìí torí pé ojú èmi àti òṣìṣẹ́ mẹ́rin rí níbi tó jẹ́ pé yìí máa bẹ́ẹ̀ tó jẹ́ pé tí máa ń sọ̀rọ̀ ìfìlú ìjọ̀jú mi wálẹ̀ látara bí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́ sọ́dà ó ti jẹ́ nìkan tó pé ẹlẹ́kọ̀ọ́ ni olùkọ́ ni ó sì mọ̀ ní kọ́ bí máa jẹ́ kójú èmi àti òṣìṣẹ́ mẹ́rin ní máa ń jẹ́ nìkan tó pé àbá tì mí lójú púpọ̀ ìwọ̀n sáà lẹ́bi sọ fún mi tọ́sọ wà lẹ́bi pé pé àbájẹ̀mú tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹbí tó gba àbí tó pín tó gba àbájẹ̀mú pé ń máa tẹ̀lé ọ kí n tó lọ jẹ́mìtọ́jú ìpé kan dámọ̀ ìpé máa tẹ̀lé ọ kí n sì máa tẹ̀lé ìtọ́jú ọkún òun ní kọ́ kọ́kọ́ ṣàforíjì ọlọ́run bá máa ń fún gbogbo ẹ̀ ní ọlọ́run yóò ta gbogbo ẹ̀ fún yẹn ìyẹn tó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run bá yẹn pa ẹ̀ yẹn yẹn wà á mẹ́rin ní jọ̀rọ̀tà sáà tó mọ̀ máa sáà lẹ́kọ́pìlà ẹni ọba ṣe ń síra láti ìlú mọ́tà láti ìlú mọ̀dínà sọ ọ̀nà tó gbogbo ni wà á mẹ́rin àjà yẹ́n gbogbo ọṣẹ ti tí ìyẹn bá ti ṣe pátá sẹ́yìn tí ìyẹn bá ti lọ́ọ́ ṣe hajj yóò fa gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yóò fa ara yẹn yẹn tá a ṣe ìfẹ́lá ọba tó gba alára dí wa kọ́nà ọba kó jọ jẹ́jẹ́ fún wọn. àwọn tó ti wọn náà lóye wà ìlú tó ti pé ọjà sọ gédégbé sí ìlú tí wọ́n ti lọ́ọ́ ṣe hajj wọn ọjà sọ yẹn yẹn bí ìgbéyàn wà lóhùn àti ìgbéyàn wà nígbò jí òun náà ní méjèèjì ó fẹ́ jọ yìí bí ẹni òun náà ní méjèèjì jọ rí bí ẹni tó pé rìn nínú òkú àtẹ̀sí rìn nínú ìmọ́lẹ̀ òun ìlú méjèèjì jọ rí ẹni ọba wa ṣe ní orí ìpadà níjọ́ tí wọ́n ti ń débẹ̀ náà lórí ìwà mọ̀ pé àá mo tún débi ìṣe pé bọ̀ ẹ sẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ ó sì máa kọ́ ọ lọ́wọ́ pé dákun sẹ̀mí dákun sẹ̀mí dákun sẹ̀mí ẹ̀wù pàdébí àwọn ọmọ sàlá lọ sí láti sọ sọ nípa hajj bó o bá ń yẹn fún ọmọ àlọ́ lọ́dọọdún káfù tó ń pàdé sọ pé wà á lẹ̀ ajá yá kí mo máa ká rẹ̀ fáfúlà ẹni ọba ti ṣe ájì gbogbo ohun tó bá ṣe lọ láì dá sẹ́yìn ìṣe ni wọ́n bá pa rẹ̀ lára ohun tá a fẹ́ lọ àdéhùn ìfúnná ẹni pé wà á lẹ̀ lè jọ̀rọ̀ tá tá tó mú máa ká rẹ̀ fáfúlà sẹ́yìn bá ti fẹ́ jẹ́ra yọ pàmò gbogbo ẹ̀sẹ̀ tí ẹ ti tẹ̀lé sẹ́yìn ni o ló fi wáyé gbogbo àwọn sàájà rẹ̀ ti wọ́n jẹ́ pé kò ẹ̀yà lọ́wọ́ bàbá ti bàbá ìsìláàmù yẹn ó ti pa gbogbo ẹ̀sẹ̀ wọlé àwọn ẹ̀tẹ̀lẹ́tẹ̀lẹ́ tí wọ́n ti tẹ̀ tí wọ́n tẹ̀ tí wọ́n tẹ̀ tí wọ́n tẹ̀ tí wọ́n tẹ̀ lọ́wọ́ ọ̀gbà tí wọ́n ti tẹ̀ ìjírá ó ti pa gbogbo àwọn yóò ti pa nínú ìjírá ṣe fún àwọn sàábì àlejò àti àlejò nínú fún ìjírá òun náà

ilé máa jẹ́ ìgbàgbé pé ṣíṣe tí mo ṣe mo fi lọ́kàn balẹ̀ àlejò àtọ́kọ́mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ pé àlejò ìtàkùn ìjìrọ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ kò ṣe ìjìrá ọ̀dọ́wọ́ rẹ̀ kò ṣe ìjìrá àyíkàwò náà àti ìrìnàlá torí pé kò sùn ta fẹ́ àpẹẹrẹ àbá oṣù ìrọ̀rọ̀ kò sùn ta fẹ́ dúwe nínú àwọn ọ̀sẹ̀ ìgbé pé ẹ̀ máa ṣe àbáwá ìmọ̀lẹ́wí wọ́n sọ̀rọ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ẹgbẹ́ bí yéèlì sábà àlùmọ̀hámù ìyá ìkúlórí ilẹ̀ ìyá ìmáà ìpa ẹ̀mí ara rẹ̀ ìdí ẹ̀mí ara rẹ̀ lẹ́nu tó yẹ pé ó pa ọ̀pọ̀ kó o níbi ìlú tó tẹ̀lé pèsè ní tí òjò mọ orí ìsìláàmù dé lọ síbi ìlú tó tẹ̀ ìlú ìgbàgbọ́ ìwọ̀n sáré gbígbá lórí ẹni pé ṣé ń jíra kò ní gbogbo tọ́nà bá ṣe lè fún yẹ́yẹ́ dáàbà sí ìdàgbà kò sí orí kò sí àpẹẹrẹ nígbà tó mọ́ tó ṣe pé kọ́ ọba máa ṣe nínú iṣẹ́ ṣe pé sọ́nà òbèrè ó lé ní òun náà ní gbogbo gbogbo sọ́nà ọba ti léwọ̀ òbèrè nínú retí jíra ọ̀tọ́ ṣe jíra tó orí tó ní jíra ṣe fún wọn òun náà ní àdìmọ̀ àìṣerú hàmùfà àlùfọ́ ìyàyò ìdílé ìjẹ́nà gbogbo ẹni ọba ṣe jíra pátá ó ti jẹ́ ìwọ̀ fọlọ́run láti fi wọ́n wọ àìjẹ́nà láti fi pọ̀ lórí eléyìí nínú àwọn àdìsẹ́ gbogbo òun ni ọ̀rọ̀ sábẹ́ àmọ́ àmọ́ sọ́dọ̀ àtọ́nà ọba àtọ́jọ́ parí rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ó ṣe ń jíra ó ti wá ṣe ń jíra nínú àwọn ọ̀rọ̀ tábìlì sọ fún mi pé wọ́n ń bá àgàgà ẹ̀yẹ̀ká ẹni yóò tọ́ bá ṣe eléyìí tó ṣe ń jíra yìí káàrẹ̀ àpàlẹ̀ ọlọ́gbọ́ àrùn àgbègbè ṣe àwọn ìjẹ́nà ó ti di ìwọ̀ fọlọ́hùn láti tu ẹni bẹ́ẹ̀ láti tu wọ àìjẹ́nà bákan náà ni mọ̀hájúrú yorùbá ṣàrò ìdé ìtẹ̀fì ọlọ́gbọ̀dẹ̀ ìjẹ́nà ọ̀bẹ́ ìtẹ̀fì wọ́sọ̀tì ìjẹ́nà àwọn ìtọ́ba ṣe ń jíra máa bẹ fún wọn ilé kan láti jẹ́ ní ọ̀dùnkún rẹ̀ ilé tẹ̀lá ní tẹ́ńnà tó ti pé nínú àwọn ilé tó rẹwà láti tún lẹ̀ ní ọmọ abẹ́ tí gbogbo àwọn tó bá ti ń jíra pátá pàpà jùlọ gbogbo àwọn tó ti ń jíra pàdá níbi ọkọ̀ amman sọ́dà àlọ́ sọ́dà àwọn orin ìlú ọmọ abẹ́ fún wọn torí kó ń sọ náà pàṣẹ ánẹ zayin mun ìmọ̀n àmọ̀nà bí wà á sàmà wà á jàrọ mọ̀ ń fi lé ìfiyèlé fún gbogbo ẹni yóò sọ bá gbà mí gbọ́ tó sì gbàfà tó sì ṣe jíra ìgbésẹ̀ fi rọ́bà sí ìjẹ́ ńlá ìgbésẹ̀ tí ìwà ìṣẹ̀kùn tẹ́lẹ̀ nígbà wọ́n ṣe ìdíyè ní lọ́dọ̀ lọ nípa pé ilé tí ń tẹ́lẹ̀ fún wọn o ní ọ̀gbọ̀n àlùjẹ́ náà ilé tí ń tẹ́lẹ̀ fún wọn o nínú àwọn ilé tó rẹwà lálùjẹ́ náà bákan náà ni mo há ṣe o tí àwọn àlè sọ̀rọ̀ àti tẹ́lẹ̀kùn àwọn tó ṣe ń jíra pẹ̀lú àlejò àwọn ọmọ sọ̀rọ̀ lára orin tó wà fún wọn náà ni pé nínú àwọn ẹni àkọ́kọ́ tí ọkọ̀ wà lùjẹ́ náà ilẹ̀ ni wọ́n ṣe abẹ náà kọ́nà bá balẹ̀ ọlá ó nípa tiwa náà bá wọn nípa ìlú dáadáa àwọn àwọn sàbẹ̀ àlẹ́bí tí wọ́n ṣe jẹ́ ọ̀pẹ̀lá níbi àwọn ọmọ sọ̀rọ̀ àrùn lásìkò pàṣẹ ìsìláàmù nílé gan-an tó lé gan tí ò ní ìṣirò ẹ̀sìn rẹ̀ láwùjọ táwọn èèyàn ṣe tọ́wọ́ bá gbé àlẹ́bí ti dìde lásìkò pàṣẹ àwọn èèyàn wà nínú òkùnkùn oúnjẹ ọlọ́ba wa ń tẹ̀ ìmọ́lẹ̀ nínú sẹ̀mí ayé wọn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọ̀wá sí sẹ́ńtírì tọ́wọ́ lálá fírájù tọ́wọ́ tó sẹ́ńtírì àwọn eléyìí sẹ́ńtírì àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam àtàwọn tàbí àlẹ́bí sallallahu alaihi wasallam lára àwọn tó jẹ́ sí sẹ́ńtírì wọn lálá fíà òun ní ẹ̀mí ìjìrá tí wọ́n ti o táwa náà wá jẹ́ one thousand four hundred forty tó ní jẹ́ ọjọ́ kẹrin one thousand four hundred forty tí àlejò Muhammad

aṣúrọ́ ààwẹ̀ sáyọ́sáyọ́ gẹ́gẹ́ bá ti ta lẹ́nu àwọn bàbá wa ààwẹ̀ sáyọ́sáyọ́ yìí gẹ́gẹ́ bá ti máa sọ̀rọ̀ fún wa nígbà lẹ́yìn ọmọ ọmọ sọ̀rọ̀ náà lọ́sọ̀lá ó ti lé láwọn èèyàn fáyọ̀ wọn tẹ́lẹ̀ nígbà tó dé ìlú mọ̀dínà tó ní báwọn èèyàn ń gbà kí lè dà sí dáwọ̀ yìí wọ́n ní kọjọ́ lẹ̀ wọn là níbi ìfowópamọ́ àtàwọn ọjọ́ rẹ̀ lọ́wọ́ fèrèhàn náà àtàwọn ọjọ́ díẹ̀ àdébíà muhammadu ala ẹ̀sọ́ sọ pé mọ́tọ́lá àtẹ́bí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àṣọlá ó lè pàṣẹ rẹ̀ fún àwọn àdéhùn náà wípé táwọn ní ọgbà táwọn ní ọgbà rẹ̀ náà ṣùgbọ́n bàbá ti ọdún kejì fún wọn ṣe àwọn ọ̀dọ́rùn lọ́wọ́ ẹ̀yẹ fún àmẹ́jọ Muhammad sallallahu alaihi wasallam ó ní kó ṣe ọlọ́run ọmọ wíwí àwọ̀ wípé olùkọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ ó fi kúkú tẹ̀yìn bá fẹ́ ṣùgbọ́n ìyóò bá tó wọ́n máa jẹ́ nìkan tó ti pé ẹ̀sìn ọdún kan wọ́n máa fi parẹ́ fún yàn ìlàjì àwẹ̀ àrọ̀fá ilé ẹ̀nà wọ́n máa jẹ́ nínú ládá ìlàjì àwẹ̀ àrọ̀fá wọ́n máa jẹ́ nínú ládá àwẹ̀ àrọ̀fá ẹ̀sìn ọdún kẹsíwájú ẹ̀sìn ọdún kẹsẹ́yìn ṣùgbọ́n àwẹ̀ káyọ́káyọ́ ẹ̀sìn ọdún kẹsẹ́yìn ilé ẹ̀mí ìlú ti kù ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ń bá àwẹ̀ àrọ̀fá bá tó wá bọ́ fún kápákọ̀ àwẹ̀ káyọ́káyọ́ yìí láti tẹ̀síta gbà ẹ̀bí ọkọ̀ àwọn ìyàwó dídá máa bá agbáwẹ̀ yìí ó sì náà máa yá pa wọn oṣù ọ̀nà ọba nígbà tó bá ti ọdún tí ń bọ̀ àwọn ọgbọ̀jọ́ kẹsàn fún tiwa ọgbọ̀jọ́ kẹsàn-án àtúwọ́ ọgbọ̀jọ́ kẹwàá yọ́n lè bá àjẹpá fi yá pa àwọn ìyàwó dídá táwọn ẹ̀ sọ́ ṣùgbọ́n mo ti ẹ̀kọ́ ní ìyàwó dídá níbi àwọn Muhammad sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí máa lóṣù wáyé pé nínú ẹ̀kọ́ òun náà ní àwọn àwọn tí ẹgbẹ́ ọmọ sáláwù bá ní ti ń bọ̀ àti àlàmísì fún àwọn mùsùlùmí tabaláǹfààní àti gbà á àwọn ẹkún ní tẹ́ra rẹ ní o tó ń jẹ pé dáadáa rẹ òun náà lásọ yìí abẹ́lọ́n kọ́nà wà kọ́ba àtúntẹ́ àti ìjọba àníbi ọ̀nà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ Muhammad wà lọ́wọ́ Muhammad táwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wà lọ́wọ́ Muhammad táwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wà lọ́wọ́ Muhammad العظيم ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أتوقف ولو بعد أتوقف بعد ألا أذكرك نخطب ولا كشف ọ̀pọ̀lọpọ̀ wa ń gbọ́ nígboro àwọn èèyàn sì ń sọ ohun tí èkó kò sójú wọn òun náà ní ìṣẹ̀lẹ̀ àwọn tó ikú jẹ́ àwọn olóró tí wọ́n wá ibi tó wá dúpọ̀ ìjọ ìdíje ìjọ sátidé ìdíje. kèé tó ṣe pé ẹ ká mọ́ àwọn ọmọ bá ń kákà àwọn ọmọ kú rárá ṣùgbọ́n tó jẹ́ kí n fẹ́ rẹ̀ lórí irú túbà wà yọ ọ̀tàyọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn èròǹgbà àwọn yìí à kọ́nà kó má jẹ́ ká kú bẹ̀tọ́ sílẹ̀ láti kó wọ ìbòjì ìlú ọmọ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn à ń sọ tí wọ́n ń sọ wípé kí ló dé ẹni wọ́n ní ó pa àdúgbò yókù àdúgbò yìí nìkan ni wọ̀ọ̀wọ̀ yìí ó sì pa òun kọ́nà ọba búra fún yìí o pàtàkì oní ìyókù ni pé wọ́n wá pè wá bí ẹni ó sojú mi ni o. àwọn ẹni tí wọ́n sọ ọmọ àtúwà padà gbọ́ ọ̀gẹ̀rẹ̀ pé láti ìdí ìyá sọ̀kọ ni wọ́n ti ń kígbe lórí ẹ̀ máa sọ lọ́wọ́ ọ̀rẹ́ ìdáná dálẹ́rú nínú èèwọ̀ wọn tá a ti bẹ̀rẹ̀ wọn bá kọ́nà kó bá da gbogbo wọn mú àbẹ̀rẹ̀ wọn bá ìgbóngbà wọn bí wọ́n ti náà fẹ́ dà àdúgbò irú àárín wọn ni bọ́lá wọn jẹ́ ọjà àbú ọlọ́pàá ti ká àárín wọn kò ní láyé. èrò bí wọ́n ti sọ ní ẹnu wọn náà fẹ́ wọn dà àdúgbò irú ẹni wọn ni wọ́n ti sọ. ṣùgbọ́n kò fẹ́ tó tẹ́lẹ̀ sí wa ni pé àwọn tó wá jẹ́ àwọn tó ikú wọn kó kọ mùsùlùmí lérí àwọn ni wọ́n tó wá fẹ́ gbàgbà lórí ọ̀rọ̀ yìí àwọn bíi wàsíù àwọn bíi sọ́ọ́lì àwọn bí ibi tí wọ́n ń rù wọ́n máa ń lọ bí wọ́n ti ń ta ọtí lórí lórí ìtàyẹ̀ tó gbà wọ́n bá bá wọn ní ká kìlọ̀ fún dáadáa ká kìlọ̀ fún dáadáa ẹ̀jẹ̀ tuntun sọ lẹ́ẹ̀kan sí ká kìlọ̀ fún dáadáa torí tó ṣe pé wọ́n ní wọ́n pé o wọ́n pè ní wọ́n mọ̀ tún pé ẹ̀fà ìgbé ní wọ́n rìn wọ́ ìlérí ní ilé fún mi kódà ọ̀sọ́rọ̀ tí ọ̀sọ́ tán ẹ̀yin tẹ́lẹ̀ ká bá tẹ̀sẹ̀ ẹ̀fẹ́ ó tẹ̀ sàfihàn fún apẹ́rẹ́ tẹ mùsùlùmí ní ìsìn àwọn èèyàn fún mùsùlùmí ni ó ní. ó ní àyíkọ́ wọn bá ti bẹ̀rẹ̀ ṣe àwọn aláàfin ìlú lẹ̀ ìṣẹ́yìn òwò ni wọ́n pè obìnrin bẹ́ẹ̀ bímọ kọ́ ẹ̀yin tẹ̀ lọ́sì lè lọ́sì ti tẹ́ ìṣe ẹ máa lọ. gbogbo àwọn ọmọ yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló pé ọtí ìmúkúmu tí wọ́n mọ̀ yẹn kò dé èyí tó wá jọ wá lójú ni pé ẹni tó wá jẹ́ pé àwọn tó tún wá làbúrò ládùúgbò yìí àwọn náà tó wà ń ba àdúgbò ìjẹ fún wa àwọn tó ibà náà ti mọ̀ wọ́n àwọn àbẹ̀wáṣí àwọn sọ́ọ́lẹ̀ gbogbo àwọn ẹni ọmọ wọn ń dáwọn mọ̀ náà ó lè jábọ̀ sí mọ̀mọ́ ilé òkú tó ń dáwọn ọmọ sí ilé sínú a bá mọ̀ gbogbo ẹni yóò tó bá ń fi àìdá fádùúgbò yìí ọlọ́pàá ọba ẹ̀jọ́ ládàbà apalẹ̀ wọn mọ́ gbogbo ẹni yóò ti bá ń fa àìdá fádùúgbò yìí ọlọ́pàá ládàbà apalẹ̀ wọn mọ́ ọjọ́ kùnrin ni ó ni ó ni ó jẹ́ pẹ̀lágbà ni ó jáde tó lójú nílé ni tó bá yẹ pé àìdá ní fẹ́ wádùúgbò yìí ọlọ́dàgbà apalẹ̀ gbogbo ẹni tí bá ń fẹ́ dáadáa fádùúgbò yìí ọlọ́dàgbà wọn máa ga sí ilé òun ju orí ọmọ tí àwọn ọlá òkìkí ìdùnnú jọ máa bẹ ní òṣèlú ayé wọn àdúgbò wọn wọ́n pọ̀ báyìí òjò tí wọ́n dè máa ṣe ìdàbí náà ń Tuesday gẹ́gẹ́ bó ti jẹ́ pé ń pọ̀ wáyìí àwọn à ń gbọ́ bí wọ́n tún lérí à ń gbọ́ bí wọ́n lérí gidi ìgbẹ́ máa dábàá tó ní wọ́n lérí yìí o wọ́n dàbọ̀ tún pẹ́ báwọn òbí ìgbẹ́ tó ń pẹ́ táwọn náà tún lérí wípé àtijọ́ àdúgbò yìí tún dá ẹ àwọn ọmọ ọ̀tá ṣe lọ́wọ́ wọn ọ̀pẹ́ dáadáa wọn á ti lọ fún wọn báyìí pé ẹni tó bá fẹ́ dáadáa fúnra rẹ̀ yọjà márùn-ún ààbọ̀ tí wọ́n ní bí wọ́n jáde tí ọ̀bá tí ìsókọ́ má jáde o àwọn mùsùlùmí ló sùn o à ń tàmójúkò fún wọn ní o dáadáa lájọ wá fúnra wa ṣùgbọ́n wọ́n ń tawájú ni pé wà náà òfin tó wà nàìjíríà fún ìpele ìjọba ọlọ́wọ́ ọba àfún kí inú kan wọ̀lí ẹni tó dé fún kálukọ̀ máa tẹ̀sìn rẹ̀ nínú nínú ètò ìwé tí mo mú lọ́wọ́ yìí mẹ́tàlá rẹ̀ àti mẹ́wàá rẹ̀ bẹ lọ́wọ́ ẹnìkan tó gbé tọ́lá padà yáyọ́ ta wọn tọ́jà wọn àwọn tó jẹ́ àwọn aṣojú wọn tó jẹ́ mùsùlùmí mẹ́ta àwọn tó jẹ́ àwọn aṣojú wọn tí wọn náà tó jẹ́ wọ́n jẹ́ márùn àbí mẹ́rin látẹ̀lé àwọn tó jẹ́ olóró àwọn jẹ́ méjì tí wọ́n bẹ̀ẹ̀bẹ̀ àwọn bíi mẹ́jọ àbáwọn mẹ́sàn-án ni wọ́n pàì sí ìwé yìí ní ó kọ gbogbo àwa mùsùlùmí àti gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ nínú òlú yìí wípé ìjọ tó wò bá bẹ̀rẹ̀ òun ọ̀ máa bẹ̀rẹ̀ láago márùn-ún àpọ̀ ìgbà aago márùn ohun ọmọ abẹ̀rẹ̀ láago márùn-ún àbọ̀ dáago márùn-ún dájí tó bá di ọjọ́ ọ̀jẹ́ ohun ọmọ abẹ̀rẹ̀ láago márùn-ún àbọ̀ dáago márùn-ún dájí tó bá dọjọ́ ọ̀tàdógún ohun ọmọ márùn gbogbo wọn ni wọ́n ti sọ bá ti bá rí gbogbo ìyàwó tún tẹ̀lé o aago kan làwọn oníkò ní ti jáde àwọn ọmọ ìyàwó ọmọ yẹn o aago kan ni wọ́n ti jáde wọ́n sì ń tẹ̀lé ní ìdí pé ìtàdógún ìyàgò mẹ́wàá àárọ̀ làwọn ti jáde jáde láti mẹ́wàá àárọ̀ ẹ̀wọ̀n lọ́ọ̀fà rẹ̀ aago márùn-ún ààbọ̀ ni wọ́n ní kí wọ́n ti jáde o ẹgbẹ́ tó tẹnu mọ́ gbogbo òfin yìí gbogbo òfin gbogbo tábà ti pè ó forí gbogbo ẹni chairman wa kọ́lọ̀kọ́bá kọ́bá fi dáadáa fún wọn ẹnjìnà bọ́ládé kọ́lọ̀kọ́bá fi dáadáa fún wọn ìwé yìí bẹ̀rẹ̀ wọn o ààfọ̀ tí wọ́n ní kí wọ́n àwọn olówó máa jáde ìyẹn ni pé nínú ètò ìwé yìí tí wọ́n ti fi kalẹ̀ ni pé obìnrin lẹ́tọ̀ọ́ látàárọ̀ kọ́lọ̀ ọjà kọ́lọ̀ ọtajà tó kiri ọjà káàkiri kọ́ lọ bí yóò jọ bá lọ wọ́n fọ́ síbẹ̀ àwọn ìyàwó àwọn obìnrin àwọn ọmọdé lóbìnrin àwọn àgbàlagbà lóbìnrin àwọn ọmọ wa àwọn arúgbó àwọn àlejò àwọn onílé lóbìnrin ni wọ́n láǹfààní láti àtàtà àárọ̀ tí tó fi dàgbò máa wà bọ̀ láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n sọ yìí ọjọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ ọjọ́ ọ̀jẹ̀ ọjọ́ ọ̀tàlógún ipe ní aago márùn àbọ̀ ni wọ́n tó gbé ètò wọn jáde gbígbé jáde tí wọ́n sì ní kí wọ́n gbé jáde yìí wọ́n máa wá ní pé tí wọ́n bá gbé e jáde ẹni yòówù tó bá tó bá tó tún wà bẹ̀fẹ̀ ni yòówù tó bá wá jáde bẹ́ẹ̀ ṣe fún yàrá ọmọ ẹ̀ máa yọ lé bí o ìwọ̀n tẹ eléyìí ní lóògùn tó bá rẹ̀ òun ló ṣe ra rẹ̀ kì í ṣe pé màá wá ṣe káàkiri pé ọ̀dà rẹ̀ ó yá wọlé lọ kí ló ṣe bí ìṣẹ̀lẹ̀ wọlé lọ kò ní ìdí wọlé lọ bí ògbọ́dọ̀ rí rí àti pé tó bá ìṣe erin wojú rẹ̀ bá rí lákòókò yẹn òun ló kọ́ fara mọ́ ṣùgbọ́n ní ìsinmi wò tí wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n máa wá lé àwọn èèyàn káàkiri àwọn tó bá wà nínú ṣọ́ọ̀bù tí wọ́n tilẹ̀ wù tí ẹni wọ́n ẹbẹ ẹni wọ́n gbọ́dọ̀ jáde ní tí wọ́n tún bá wà nínú ṣọ́ọ̀bù wọn níbí ẹbẹ ẹni wọ́n gbọ́dọ̀ jáde ní tí wọ́n tún bá wà nínú yàrá wọn tí wọ́n tún bá wà ládùúgbò wọn ṣùgbọ́n ní òkè tí ènìkan sọ fún mi ni pé torí pé mi léèrè pé ọjọ́ ní gbogbo ọ̀sẹ̀ yìí láwọn obìnrin gbogbo tó ti fún àwọn tó ti fún àwọn obìnrin láwọn obìnrin bẹ́ẹ̀ Ọ̀rọ̀ wá tàbí ọ̀rọ̀ yẹ̀wú ní, tó ti bọ́rọ̀ yẹ̀wú sí ni wọ́n àwọn ni wọ́n sòfin lórí gbogbo wa, wọ́n ti kò fi yan ọ̀gbá àwọn wí. Bẹ́ẹ̀ bá gbogbo àti gbogbo àkókò alẹ́ gbogbo ẹ̀yẹn lọ, ó tàbí ẹgbẹ́ ọjọ́ ìṣe yẹn lọ ẹlọ ẹlọ ẹlọ. Ní táàmù tí wọ́n gbé jáde yẹn, ẹ máa wọ mi ìta, ìwájú ìta wọn. Ó ti wá dé síbi tí ò ti wá sí rárá. Lẹ́ẹ̀ma wá láwọn yẹn táàbí ní lágbóolé. À ń bẹ lọ́hùn àbẹ́lọ́ pàbò wọ́n ṣẹlẹ̀ o ọgbẹ́ni yóò ti bá wá pàbò wọ́n ṣẹlẹ̀ fọ́nà kó bàbá bó ń ṣe ọgbẹ́ni yóò tọ́ ipá fún lọ́fẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ fọ́nà kó bàbá bó ń ṣe ìjọkùnrin ni fọ́nà kó bàbá bó ń ṣe ìjọkùnrin ni fọ́nà kó bàbá bó ń ṣe ó ti tẹ́ sí gbọ́mì nípa pé látara pé àbá tó ń salẹ̀ àwọn àbá mi tó fẹ́ jẹ ìdílé ọlọ́sẹ̀ ni wọ́n sì sọ pé ìdílé ọlọ́sẹ̀ wẹ́ẹ́ fara rọ àti pé mo mà dúpẹ́ bọ́ lọ́wọ́ ọba ní déèdì wọn ní ìdìbò ayé lọ lọ́wọ́ ní ìdìbò pupa wa àjọ lò tẹ̀lé tí wọ́n pẹ̀ dáadáa nínú kájọ fi òfin kájọ fi bára lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ bíbẹ̀ ọjọ́ ìjà ká padà sí kóòtù padà ká lọ sùn yẹn ni mo sọ pé ká bá padà lọ a ó dàbí ipá wọn tó jẹ́ wọn tí wọ́n sáì nígbà yẹn mú òwò tí wọ́n bá ronú dáadáa gbogbo àkókò àgbogbo àsìkò tó bá mẹ́rin dé alẹ́ ni wọ́n gbọ́dọ̀ máa gbé lọ alẹ́ ni wọ́n gbọ́dọ̀ fi gbogbo ẹ̀ lọ alẹ́ tó yẹ pé iwu tí wọ́n lè bá wà ní lálẹ́ kan wọ́n ló ti ra rẹ̀ gbà rẹ̀. ṣùgbọ́n tẹ̀lé fún ìrọ̀lẹ́ ọkùnrin ẹ̀ tajà púpẹ́ kéèsì máa wá wo bàbá ọlọ́lẹ̀ kọ́lọ́ tó bá fi dáadáa fún wọn ó di ti ọdún kan ni wọ́n fi owó rà wọ́n fowó rà táyà lẹ́yìn kẹ́tọ́ fòdó owó ra ọdún iléyà láìláì táyà lẹ́yìn kẹ́tọ́ fowó ra ọdún òtún náà rẹ̀ tí gbogbo wọn bá gbá rẹ̀ láíláí bàbá ọlọ́nà kan tó wọ́n fowó rà fún jíjẹ ọdún kan fáwọn ọ̀fẹ́ jọ nítorí wà ní ti sátífà. àwọn ènìyàn máa ṣe é ṣé kíkó káfọ́ máa lọ ṣe sí ẹni wọ́n tó ìkòsí wọn ọ̀sán fẹ́ o ládùúgbò wa yóò wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n pé tí yóò ní í da lẹ́nu wọn lọ́rùn ẹ̀yin tẹ́ ní káwọn máa ṣe ti ní kan ẹ̀yin káwọn máa ṣe pátá àwọn retí rẹ̀ níta tó fún máa bọ̀ wá pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run ló ní kí n ń bẹ̀ ká ní ìbáwà ń bẹ̀ ni ọlọ́run ọba mọ ojú ọba ṣẹlẹ̀ o torí pé bí wọ́n ṣe ń fẹ́rẹ̀ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ tí wọ́n fẹ́rẹ̀ tó yìí wọ́n padà lé ọ̀kẹ́ nínú àwọn ọmọ wa lókùtà lórí èyí pé wọ́n kò kékeré òkúta lálá ni wọ́n fèrè lọ́sùn wọ́n jù lórí o tí orí ti bẹ́tẹ̀ gidi gan-an àwọn ìbọn ti ṣe ṣan àwọn o ti wa náà tó ti ẹ̀sọ́ kẹ̀kẹ́ ní ìwọ ọ̀sẹ̀já. Gbogbo àwọn gbogbo ẹni wọ́n àgbọ̀ kẹjọ o. Ọmọ wa yìí tá a wá tá a ń wí. Àwọn ọmọ mẹ́ta ni wọ́n fún àwọn ọmọ mẹ́ta wọ́n gbà fún lọ́wọ́ wọn. Jamiu ni wọ́n. Ọmọ mẹ́ta tó yẹ kí wọ́n kó gìbò. Jamiu náà ni. Ọmọ tí wọ́n tilẹ̀ tí wọ́n kókuta lè lórí. Jamiu náà ló kọ́ díẹ̀. Jamiu ọ̀tọ̀ọ̀tọ̀ sí ètò àdúgbò kẹ́nà. Àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti dé lọ́pàá ọmọ Jamiu láàrin. Àbẹ̀lọ́ àpapọ̀ nínú ìlú wa. Àpapọ̀ gbogbo ẹni yóò ti bá wákàtí wọ́n tẹ̀ ń lò lù ọlọ́run dákùnbọ̀ wa fún ọkọ̀ lórílẹ̀ gbogbo ẹni yóò ti bá wákàtí wọ́n tẹ̀lẹ̀ ládùúgbò wa ìrọ̀lọ́run bá dákùnbá wa gbá wọn mú wọn bá gbá wọn dákùnbá wa jù wọ́n lẹ̀ láíláí ọlọ́run bá dákùnjá lùgbò wọ́n dá ọ tọ́mọ wa dábẹ̀ náà dákùnjé bá wà ní ọ̀dà ń bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ ìfọ̀ ọ̀fẹ́ níbi ìlú yọ̀ ọ́dà ọ̀fẹ́ ní kálukú yọ̀ ọ́dà ọlọ́run bọ̀ wà ní ìjọ inú bí wọn fún ìsìláàmù ni àti nínú kápọ̀ mọ́sẹ̀sì jẹ́ àwọn rí à ń gbọ́ gbogbo ohun tá ń gbọ́ yìí àwọn ilé ìdílé bá a gbọ́ ní o gbogbo ìtàdógún ọlọ́wọ́ sọ àjùgbé yóò sọ àjùgbà náà lọ nínú ìfẹ́ tí máa ń tẹ̀lé lọ́dọ̀ ọdún tẹ́lẹ̀ pé ìtàdógún wọn máa ń ṣe gbogbo kẹ̀ ṣe fún wọn ti wò pé ó tún dọdún tí ń bọ̀ ọlọ́wọ́ ni wọ́n ṣe níjọ́ ìṣe yìí bí wọ́n ṣe láwọn náà lérí àwọn náà lérí fún yín àwọn náà lérí àwọn náà retí yóò ẹ jáde láago mẹ́jọ àmọ́ ẹ má jáde láago mẹ́wàá wá gbogbo àwọn tí epo wọn bá ń gbé ní ẹ̀rọ sọ fún gbogbo àwọn ẹni ni wọ́n sọ fún ọ̀sọ̀ pé jíjọ ọlọ́sẹ̀ làwọn ẹni nífẹ̀ẹ́ kìlìkẹ̀ làwọn tí jíjọ ọlọ́sẹ̀ nìkan nífẹ̀ẹ́ nínú olùdókòwò yìí jíjọ ọlọ́sẹ̀ nìkan nífẹ̀ẹ́ nínú gbogbo ọdún yìí àwọn èsì yìí o àní kó ń ká ọkọ̀ ọmọ tẹ̀sí rẹ̀ kó ń kálukú tẹ̀sí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́ọ́rọ́wọ́ sì ń bẹ lọ́wọ́ ọba ọlọ́wọ́ bò ní jẹ́sí ìsìláàmù tí wọ́n jẹ wá lọ́jà láéláé láàmù ni wọ́n máa jẹjà àdúgbòfọ́lọ́ tọ́lọ̀ bàbá mọ́ ọ̀kan náà tọ́jọ́ wọn lára jí wa ọkọ̀ àjùlọ ní inú mọ́sálásí wa ìtọ́ba mú ọdẹ láyé àtàlàáfíà àti gbogbo àwọn àsọmọgbé wọn tí wọ́n jọ ọdẹ àwọn ní àní àwọn alhaji wa abdulfata bolu abdullah tààmọ̀ sí àbomọ́ta wọ́n dé ní ìjà àwẹ̀ ní àbíjẹ ìjẹ́pà òní àbẹ̀lẹ̀ ọmọ ọmọ adéjọlá ọlọ́dàkùn lọ́wọ́ wọn ọlọ́dàkùn bá gbé wọ́n ṣe ní wọ́n ṣe láti o ọlọ́dàkùn bá àgbájí pè pérépéré tí wọ́n ti máa ń fẹ́ wọ́n tó pè ọ̀sìn wọn wọn wọn ló ṣẹlẹ̀ ayé wọn nínú ọ̀rọ̀ tí wọ́n ti lọ dákùnjẹ́ ọ̀pọ̀ sí dákùnjẹ́ ọ̀pọ̀ sí dákùnjẹ́ ọ̀pọ̀ sí tọ́mọ wa pọ̀ sí ju owó lè fi gbogbo rere lórí ayé wa ọ̀làlà ìlà nínú náà gbogbo àwọn tá a wá sí lọ́nà ọ̀làlà òfin lọ́wọ́ fẹ́lú kọ̀ọ̀kan wa lábùsẹ̀ lọ́wọ́ fẹ́lú kọ̀ọ̀kan wa ìwọ́n tó lówó tó ọ̀nà ìhámọ̀ tí ọ̀tẹ̀tẹ̀ tó ń lo owó rẹ̀ àwọn aláàjì wa kọ̀ táà àbùmọ̀ ọ̀tà wọ́n jẹ nínú ọrọ̀ rẹ̀ àwọn òtí ìrìbẹ̀ jẹ nínú dúkìá òun ní mọ́tò èsì ìṣẹ́nu dúkìá rẹ̀ àwọn táàjọ òun pọ́ ìgbọ́sẹ̀ lọ́wọ́ máa bá sí àrùn tí wọ́n lọ fẹ́ pọ́ àwọn òṣìṣòkò tá a fẹ́ lè ráyè. bọ́ ọpẹ́ lọ bá ní máa sí ìwọ lọ́wọ́ máa gùn kí àwọn òṣìṣòkò lẹ́yìn ní tátẹ́kùn ọmọ abẹ́ sí wa wàhálà ọkọ̀ gidi ṣùgbọ́n mi tún tó lè ṣe dé fóòrì pé ọlọ́pì yọrí nínú tí a yí rẹ̀ wọ́n sọ̀rọ̀ yá mo yí eré ẹ̀wọ̀ wọ́n wà àwọn tó lówó lọ́sùn mo wà àwọn tó lówó lọ́sùn tí wọ́n ń dàbí kí n dàbí irú wọn kéèyàn máa wà lọ́dọọdún

àtẹlọ́wọ́ba kọ́lọ́wọ́ba kó ti ájì wọn kó ti láti ìbùkún wọn kó ti láti àtẹwọ́bá wọn àti gbogbo àwọn láti pátápátá wọ́n bẹ̀rẹ̀ àti nàbílì náà hásánà wọ́n fi náà rẹwẹ̀tì hásánà wọ́n fi náà àlọ́ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حيا على الفلاح حيا على الفلاح